ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ means land ilẹ̀ means land ilẹ̀ mélòó ni olówó náà ní. Ilẹ̀ mélòó ni olówó náà ní?